ṣé olúwa o ṣé o nítorí ìwọ lọ́lọ́run olúwa o ṣé olúwa o ṣé ayérayé mo yìn ọ́ o nítorí ìwọ lọ́pẹ́ yẹ olúwa o ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún olódùmarè mo sì tún wí pé ògo ni fún olúwa àwọn olúwa ọba tó wà ní ìhà tiwa ọba tó wà káyé tó wà ẹni tí ó wà ńgbà tí kò ní sáyé mọ́ mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àánú Ọlọ́run lórí ayé wa fún ààbò rẹ̀ lórí ayé wa Ọlọ́run tí ó ní kí a máa bẹ tá a sì ń bẹ Ọlọ́run tí ó jẹ́ kí ipò wa ó ṣófo láàrin alààyè mo dá ògo padà sọdọ rẹ̀ ọlọ́run tí ò jẹ́ kí sátani àti ọmọ ogun rẹ̀ kó fi ọ̀sẹ̀ kínní oṣù kẹta kó fi dààmú ayé wa kó fi dààmú wa lórí ọmọ lọ́nà wa gbogbo mo dá ògo padà sọdọ ọlọ́run lórúkọ jésù kristi ni mo gbàdúrà ọ̀sẹ̀ mìíràn tí a bẹ̀rẹ̀ yìí lórúkọ jésù yóò pe wa nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà mo gbàdúrà fún ọ mo súre ìjáde rẹ ìwọlé rẹ lọsẹ yìí kò ní mú ibi lọwọ lórúkọ jésù àánú ọlọrun kò darapọ mọ àánú tí múni jáde láyọ tí múni wọlé láyọ àánú tí kì í gbàpè ìbànújẹ ilẹkùn àánú kò ṣí fún ọ lórúkọ jésù gba àánú ọlọrun àánú ńlá tòkè wá àánú ńlá àánú ńlá ọrọ rẹ wípé èmi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún bẹ́ẹ̀ ni èmi olúwa yóò yọ́nú sáwọn tèmi yóò yọ́nú sí mo béèrè fún àánú ńlá ọlọ́run lórúkọ jésù olùgbàlà lórúkọ jésù kristi ti násárẹ́tì ilẹ̀kùn àánú ilẹ̀kùn àánú ó yá kó ṣe fún ọ ilẹ̀kùn àánú kó ṣe fún ọ ilẹ̀kùn àánú kó ṣe fún ọ àánú tí ó gba ìkólọ rẹ padà àánú tí ó dá ẹ̀tọ́ rẹ padà àánú ńlá tí ó sorí rẹ dorí aṣẹ́gun àánú ńlá àánú ńlá lórúkọ Jésù olùgbàlà tí ó gbé ọ dìde ní ipò olójú kan náà eléyìí tó wà bíbélì wípé ọkùnrin etí odò Bẹ́sáídà yẹn nígbà tí Jésù rí àánú ṣe é ó ti wà ń bẹ̀ for good thirty eight years lórúkọ Jésù ọwọ́ agbára tó ṣílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun yìí ó ní mo béèrè fún àánú nínú ayé rẹ lórúkọ Jésù àánú tí ó yí ìtàn rẹ padà àánú tí ó fún ọ ní ẹ̀rí ọ̀tun àánú tí ó sọ ìṣòro rẹ di testimony àánú tí ó sọ ọ̀sẹ̀ yìí ní ọ̀sẹ̀ ayọ̀ rẹ lórúkọ Jésù ìṣẹ̀dá rẹ kó rí àánú gbà ilé rẹ kó rí àánú gbà bísínẹ́sì rẹ kó rí àánú gbà okòwò rẹ kó rí àánú gbà ògo ni fún Ọlọ́run wa mo fún agbára Ọlọ́run Bíbélì wípé lákòótán ara ẹ alágbára nínú Olúwa ayé tá a wà yìí ó ti di ayé agbára lórúkọ Jésù agbára titun agbára titun agbára titun tí ó kó ìbínú ẹlẹ́yẹ kì í bà ó yá gba agbára gba agbára gba agbára ohun tí ní àti èyí tí omi ti ṣe tiẹ̀ lórúkọ Jésù agbára tó fi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí agbára ńlá Ọlọ́run tó ní fara pa tó ní fara kó tó kò bínú ẹlẹ́yẹ ò ní bà ọ́ tí ò ṣe bínú sí fọ́tà lórúkọ Jésù agbára mọ́dàrí kan Jèhófà ó yá gba agbára Ọlọ́run bí o ti ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi lákòókò kákòókò tí ò ń gbọ́ ìrì àdúrà yìí agbára ọlọ́run ó yá kó wọnú ayé rẹ lọ ìṣẹ̀dá rẹ kó gba agbára ayé rẹ kó gba agbára ohun tí mí àti tí omi ti ṣe tiẹ̀ ó yá kó gba agbára ọlọ́run lórúkọ jésù ó yá gba agbára ọlọ́run lórúkọ jésù ó yá gba agbára ọlọ́run agbára mọ́ròmí robi mọ́ròbí romi agbára tí ò sí rólẹ́dẹ̀ẹ́ agbára tí ò sí bá jà agbára tó gun òkùnkùn kì í kì í jọ lé lórí agbára tí ìmọ̀ ibi ìka ènìyàn kì ṣẹ́ lé lórí agbára yí dànù lórúkọ Jésù ó yá gba Mò ń gbàdúrà bí ọmọ májẹ̀mú bí ikọ̀ olódùmarè lórúkọ Jésù fún ọ ní àjò òru yìí lórúkọ Jésù. Ó yá gba agbára Ọlọ́run, agbára tí ó yí ìmọ̀ olùṣe búburú po, agbára tí ó mú kẹ́lẹ́rì ibi ó gbé nínú ayé rẹ, agbára tí ó da ibi padà sórí oníbi, agbára tí ó sọ ìmọ̀ ète àti àbá ìka ènìyàn di asán lórí ayé rẹ, lórí ayé mi, lórí ìgbéyàwó rẹ, lórí ilé rẹ, lọ́fíìsì rẹ, lórúkọ Jésù ó yá gba agbára Ọlọ́run gba agbára Ọlọ́run bíbélì wípé nítorí kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara làwọn ń bá jìjàkadì ó ní ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ bí òkùnkùn ayé yìí agbára tó borí gbogbo agbára òkùnkùn òun náà ni agbára Jésù lórúkọ Jésù Kristi ó yá gba agbára Ọlọ́run agbára Ọlọ́run kó wọnú ayé rẹ kó wọnú ilé rẹ kó wá yí ọmọ rẹ kó wá yí ọmọ mi ìwà láàyè ọlọ́run ní agbára ọlọ́run lórúkọ jésù lọ́tún ó yá gbà lọ́sẹ̀ yìí ògo ni fún ọlọ́run wa mo wá gbàdúrà fún òní rárín fẹsẹ̀ sí lórúkọ jésù òní kábàámọ̀ ọ̀sẹ̀ yìí lórúkọ jésù àdáwọ́lé rẹ lọ́sẹ̀ kó máa yọrí sí rere lórúkọ jésù ayé rẹ ò ní kùtà ọ̀pọ̀ ayé ló ti kùtà lónìí ayé rẹ ò ní kùtà àdáwọ́lé rẹ ò ní kùtà ohun gbogbo tó o bá dáwọ́lé yóò máa yọrí sí rere lórúkọ jésù ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ lórúkọ jésù ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ iṣẹ́ rẹ yóò ní èrè iṣẹ́ rẹ yóò ní èrè wàá rí ojú rere wàá rí àánú gbà wàá rí ojú rere wàá rí àánú gbà ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù bí ìró àmì rẹ ti ń gòkè ẹ̀gàn táyé mọ̀mọ́ ẹ̀gàn tá a fi ń júwe rẹ lórúkọ Jésù ẹ̀gàn náà ó yá kó di ògo ẹ̀gàn náà kó di ògo ẹ̀gàn náà kó di ògo ẹ̀gàn nínú ayé rẹ kó di ògo ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa nínú ìwé Matthew ìwé ìyìnrere tí a ti ọwọ́ Matthew kọ orí ìkẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógún ó sọ fún wa ó ní nígbà tí ó sì bọ́ sínú ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé e ó ní sì wó afẹ́fẹ́ ńlá dìde nínú òkun tó bẹ́ẹ̀ tí ó ń gbé ọkọ̀ sókè tó sì fẹ́ bu ọkọ̀ mọ́lẹ̀ ó ní ṣùgbọ́n òun sùn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ wá wọ́n jí wọ́n wí olúwa gbà wá àwa gbé a ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ò ní rí dààmú ohun tí o rò kò ní bá ń tó rò jẹ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ìjì ò tí dìde ṣùgbọ́n nígbà tí wọ́n dé àárín méjì ṣàdédé ni ìjì ń dìde lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìjì wàhálà ìjì ìdààmú ìjì ìfòòró kò ní dìde sí ọ tọmọtọmọ tilétilé látòrí ayé mi dórí ayé rẹ ìjì ìdààmú ìjì wàhálà lórí ọmọ lórí iṣẹ́ ìjì àkóbá ìjì ẹkún ìjì ọ̀fọ̀ ìjì òfò lórúkọ jésù kò ní jà wọlé wa lórúkọ jésù kò ní jà wọlé wa arákùnrin arábìnrin tó rí àmì ṣe lórúkọ jésù olùgbàlà lórúkọ jésù ìjì ìbànújẹ́ ayé kò ní jà lù ọ́ afẹ́fẹ́ òdì kò ní fẹ́ lù ọ́ ó ní òun sì ń sùn mo kà láti ẹsẹ̀ ìkẹrìndín ní ọgbọ̀n ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń sojo bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré nígbà náà ni ó dìde ó sì bá afẹ́fẹ́ ó sì bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ sì dé lórúkọ Jésù olùgbàlà ni mo fọ wọn àṣẹ jáde nínú ayé tí èmi àti ẹ wà gbogbo tó lè mú ọ̀pọ̀ òrèrè ẹkún gbogbo sí àṣeparí sàtánì gbogbo sí àṣeparí èṣù lórúkọ Jésù ó yá kó máa dìbàjẹ́ lórúkọ Jésù ó yá kó dìbàjẹ́ ohun tá a ti parí nínú ìjọba òkùnkùn tó lè da ayé rẹ sí wàhálà tó lè da ayé rẹ sí ríboríbo alábìrin bí lórúkọ Jésù lórí ayé rẹ ó yá kó yí dànù ọ̀dà mo wí jehova ẹlẹ́rù ibi lórí rẹ̀ ó yá kó gbé ẹrù rẹ̀ ẹlẹ́rù ikú ó yá kó gbé ẹrù rẹ̀ ẹlẹ́rù ìdààmú ó yá kó gbé ẹrù rẹ̀ ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ ètekéte kò lè dúró o ẹnikẹ́ni tó bá dirù ọ̀ràn yóò forí ara rẹ̀ gbé torí olúwa làwa bá dúró gbogbo ẹnikẹ́ni láti ibikíbi tó bá di ẹrù kẹrù ẹrù ibi ẹrù ẹ̀kún ẹrù ikú nípa tèmi nípa tiẹ̀ lórúkọ Jésù ó yá kó forí ara rẹ̀ gbé ẹsẹ̀ abánisọ̀fọ̀ ní wọlé tọ̀ ògo ni fún Ọlọ́run ògo ni fún ọlọ́run wa jésù kristi olúwa àti olùgbàlà wa àmín ará nínú olúwa nínú ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ yìí ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ mo bá wa sọ̀rọ̀ lórí ìbùkún tí ń bẹ nínú ìgbọràn sí àṣẹ ọlọ́run àwọn ọmọ ogun nínú ọ̀sẹ̀ yìí mo ní láti sọ fún ọ wípé ẹ ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ nítorí àkóbá ńlá àkóbá ńlá ó ní ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ìrìn àjò ayé ènìyàn àkóbá ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ìrìn àjò ayé ènìyàn àkọ́kọ́ kí ni ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni títàsé àgẹ̀rẹ̀ sí òfin Ọlọ́run rírú òfin Ọlọ́run ríré òfin Ọlọ́run kọjá tí a bá wo ìgbé ayé Ádámù àti Éfà nínú ìwé Genesis orí ìkẹta Ọlọ́run dá Ádámù àti Éfà ó fi wọ́n sínú ọgbà dáradára. Dára ní ti àkókò ìtura ọjọ́ wọn ní ní ìtura ọjọ́ á tún wá bá wọn á bá wọn ṣeré nínú ọgbà yẹn ẹ wọn á rí ọlọ́run wọn rí ọlọ́run lójúkorojú ó ń bá wọn sọ̀rọ̀ ó ń bá wọn ṣe àjọṣepọ̀ wà láàrin ènìyàn àti ọlọ́run láàrin ènìyàn àti ọlọ́run wọ́n ń gbé nínú ọgbà ìtura wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń gbé nínú ayọ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé àkóbá ńlá tí ẹ̀ṣẹ̀ mú bá wọn má ṣe ọlọ́run wọ́n ṣe ni olúwa fún wọn ní òfin wípé tó ẹ̀ṣẹ̀ igi tí ń bẹ nínú gbogbo ọgbà ẹ lè máa jẹ ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ni igi tí ń bẹ láàrin ọgbà ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí lọ́jọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ àbájáde ẹ̀ṣẹ̀ a rí nínú ìwé Genesis yẹn orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún àbájáde ẹ̀ṣẹ̀ ikú ni èrè ẹ̀ṣẹ̀ ní lọ́jọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ yóò kú ọjọ́ tó o bá jẹ nínú ìjọba yẹn àbájáde ẹ̀ṣẹ̀ òun náà ni ikú àkóbá ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ayé ènìyàn ádámù kò sí nílé ìyàwó rẹ̀ wà nílé èṣù dé ó tan ìyàwó ẹ̀ ó fún un ní èso ó jẹ gbọ́ ọkọ dé ó fọ́kọ náà jẹ àwọn méjèèjì jẹ ojú wọn sì là àkóbá dé wàhálà dé ó di tó lé wọn kúrò nínú ọgbà ìtura jọ̀ọ́ bó ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí sá fún ẹ̀ṣẹ̀ òró kan bẹ nínú ẹ̀ṣẹ̀ tí ń pa ènìyàn ènìyàn lè mọ́ kú gbì yóò mọ́ kú díẹ̀díẹ̀ ọ̀tá tí ń bẹ láàrin òun àtọlọ́run ìbáṣepọ̀ bíbélì wípé àwọn Farisí àwọn ìgbìmọ̀ àwọn ọlọ̀tẹ̀ iṣẹ́ ìyanu ọkùnrin afọ́jú yẹn nínú ìwé ìrere johannu orí kẹsàn-án wọ́n ní à ṣé jésù irú agbára wo ló ń lò tó fi ń ṣèyanu báyìí àwọn ní ṣùgbọ́n kinní kan ni pé àwa mọ̀ pé olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ ẹ kọ́lọ́run lè gbọ́ tiẹ̀ kí ẹ̀ṣẹ̀ rẹ má di àkóbá tí ò ní jẹ́ kọ́lọ́run gbọ́ ohùn rẹ mọ́ sá fún ẹ̀ṣẹ̀ nínú ìrìn ọ̀sẹ̀ yìí sá fún ẹ̀ṣẹ̀ níbi táyé sì ti dúró yìí máa gbàdúrà ní gbogbo ìgbà máa béèrè fún àánú ńlá àánú kọlọ́run fi àánú ṣiṣẹ́ lórí ayé rẹ lórí ohun tó ti pinnu bóun ó ṣe ní rere kó fàánú ṣe é lórí ohun tó ti pinnu kó gbàdúrà yẹn lọ́sẹ̀ ìbéèrè fún àánú ohun rere tí ìwọ ọlọ́run ti pinnu mo fẹ́ ṣe fún mi olúwa fàánú ṣe é olúwa fàánú ṣe é òǹkóhun mọ́jì ò dí ọ lọ́wọ́ bí o bá rí àmì ṣe rere tọ́lọ́run pinnu lórí ayé rẹ lórí ìwàsáyé rẹ lórí ìgbéyàwó rẹ lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórúkọ Jésù yóò wá sí ìmọ̀ṣẹ́ ogun ayé ò ní borí ẹ ogun èṣù ò ní borí ẹ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀ máa rántí nígbà gbogbo wípé dídé Jésù ó súnmọ́ tòsí dídé Kristi ó súnmọ́ tòsí kí a lè bá àbájọba kí a yọ wá lékún nítorí náà sá fún ẹ̀ṣẹ̀ bó ti ń ṣe yóò dára fún ọ yóò yí ọ kalẹ̀ adùn ọlọ́run ògo ọlọ́run kò ní fi ayé rẹ sílẹ̀ pín ìrí àdúrà yìí ká fún gbogbo àwọn ènìyàn bí o ti ń ṣe ìwà láàyè ọlọ́run kò ní dágbére fún ọ yóò máa jà fún ọ yóò sì máa ṣe tiẹ̀ láṣepé ògo ni fún orúkọ olúwa jésù olúwa wa àmín. síbẹ̀síbẹ̀ mo ṣe wà tí mo lè ṣe bàbá aláàánú mi.